ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من ياده الله فلا مضل له ومن يدلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله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 وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الهمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فاتقوا الله تعالى واعلموا أن العلم الذي حمد في الكتاب وسنة أمره وكثرة فضائله وتعددت مناقبه هو العلم النافع يعرف, يعرف بالعبد ربه فتورثه هذه المعرفة خاشية الله ومحبته والشوق, والشوق إليه والعمل بشريعته والدعوة إلى دينه قال الحسن البصر رحمه الله تعالى العلم علمان فعلم على اللسان فذاك حجة الله على ابن آدم وعلم في القلب فذاك علم نافع الذي تعال به درجات وفضه به سيئات إذ إن العلم إذا رسخ في القلب صدقته الجوار بالأعمال قال الخطيب البغداد رحمه الله تعالى في بيان منزلات العلم منزلات العمل بالعلم قال إني موصيك يا طالب العلم بإخلاص النية في طلبه وإجهاد النفس على العمل بمجبته فإن علم شجرة والعمل ثمرة وليس يعد عالما ما لم يكن عامله انتهى كلامه عباد الله علم أن النصوص الكتاب والسنة وآثار سلف الأمة قد تواردت على ذم ترك العمل بالعلم قلا أو كثرا ومن ذلك ما ذكره الله سبحانه وتعالى عن اليهود حيث أعرضوا عن العمل بالعلم قال سبحانه وتعالى مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل حصارة بئس مثال لقوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين وقال سبحانه يا أيها الذين آمنوا لما تقولون ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون وقال رسول الله صلى الله عليه وسلم لا تزول قدم عبد يوم القيامة حتى يسهل عن عمره فيما أفنى وعن علمه ما فعل فيه وعن ماله من أين اكتسب وفيما أنفق وعن شبابه فيما أبلى رواه الترمذي عباد الله وقد أدرك الصحابة رضوان الله عليه هذا المعنى فهذا أبو درداه رضي الله تعالى عنه يقول فيما أخرجه البيهقي إنما أخشى من ربي يوم القيامة أن يدعوني على رؤوس الآلاهك فيقول لي يمد فأقول لبيك ربي فيقول ما عملت فيما علمت وقد قال رضي الله تعالى عنه لن تكون بالعلم عالما حتى تكون به عاملا هذا كفل àlékún kí ọlọ́run orí ajẹ́jẹ́ tán ọlọ́run kó máa bá nẹ́bùwá Muhammad sallallahu alaihi wasallam lára ìṣesí ànábì sallallahu alaihi wasallam nígbà tí ó máa ń bá àwọn sọ̀hábà sọ̀rọ̀ a máa jí ó wọn pé ọ̀rọ̀ tó yẹ ká máa ti síwájú ní sẹ́mi ayé wa òun náà ni ọ̀rọ̀ ọlọ́run ọba bọ́lọ́n bá ti sọ̀rọ̀ àìtún gbé ọ̀rọ̀ ẹ̀dá kan lérí ọ̀rọ̀ ọlọ́run ọba mọ́ eléyìí ló ń sọ wá di ẹrú dáadáa ọ̀dọ̀ ọlọ́run ọba ọ̀jọ̀mọ́ eléyìí ni yàtọ̀ tí ń bẹ láàrin tó jẹ́ mùsùlùmí gidi níwájú ọlọ́run yàtọ̀ sẹ́ńtì èsè mùsùlùmí gidi níwájú ọlọ́run ọba. ó dàbí ẹ bá jọmọ dáadáa níwájú òbí bí bàbá rẹ bá ti sọ̀rọ̀ kò tún ní wẹ̀yìn kò ní mọ́ bàbá yẹn jiyàn kò dá ká máa bọ́ lọ́wọ́ ọba ká máa bá ṣe fanfa níbi àṣẹ àbíbi ọ̀rọ̀ ti ń sọ̀rọ̀ àbá ń ọ̀rọ̀ fún wa mú ọ̀rẹ́ nìkan wá báyìí a ti ń gbé ọ̀rẹ́ nìyẹn tẹ́ẹ̀rí ọ̀rọ̀ lọ́wọ́ a ò kí ń ṣe ẹrú dáadáa lọ́dọ̀ ọlọ́wọ́ anabi sallallahu alayhi wa sallam amajori àwọn sọ̀hábà ìlànà tí wọ́n fi ń sin lọ́n tí ó fi jèrè jọ́sìn náà ó ní kí wọ́n sin lọ́n pẹ̀lú lànà anabi wa Muhammad gbogbo jọ́sìn tí wọ́n bá ṣe pẹ̀lú lànà ẹlòmíì yàtọ̀ sí lànà anabi sallallahu alayhi wa sallam asanbantani ọlọ́run ní gba irú jọ́sìn bẹ́ẹ̀ lọ́wọ́ ẹ̀dá anabi sallallahu alayhi wa sallam amagiri àwọn sọ̀hábà èyí tó burú jù nínú ṣe ìwà tọ́mìyàn máa ń wù tí máa ń bí ọlọ́run bá nú oní ẹni àdáadáa lẹ́nu ẹ̀sìn albeda gbogbo bídí àpáta anùrà náà bí pé gbogbo tó bá ti di ànù ó lè mú yàn wọ̀ náà o ẹ jẹ́ ká jìnnà síbi díà ànú ni ẹni tí wọ́n fi ẹ̀sìn rán ó ní kó lo ha dọ̀láàlá ó ní gbogbo ẹ̀ pátá ọ̀nlànà irúkéwò làwọn wá ké lónìí irú màá ó láàmà táwa lọ́wọ́ ànábì orí bẹ̀ mọ́ lóṣù pé àwọn sọ̀hábà àti àwọn sáràfù sọ́ọ̀lẹ̀ àgbọ́yé ni wọ́n gbọ́ lẹ́nu anẹ́gbà Muhammad ẹ jẹ́ ká jìnnà síbi dé àjẹmọ́ èyí tí a fi bára sọ̀rọ̀ lẹ́ni òun náà ni al-amalu bil-ilm bẹ́ẹ̀ bá nímọ̀ bẹ́ẹ̀ bá kéwú èèyàn ń lò ní. bá ti pé èèyàn kéwú èèyàn olókéwú ààrí kéwú lára àyàn lára àǹfààní kéwú tó ké kò yàtọ̀ sẹ́ni tí ò kénu ló fi jẹ́ pé ìkànnì àwọn àfà ó ní àmì ìkànnì àwọn sọ̀hábà Abu Darda رضي الله تعالى عنه قل لن تكون لن تكون عالما بالعلم او تي لما جاء فا فلما توني عالما آه، كي ولا فا فلما توني حتى تكون عامله به ó dìgbà tó o bá ń lo ìmọ̀ òní lọ́tún dàfà bí ẹ bá kéwú tí ó lò ó àìpé láàfà èdè àfà eléyìí làwọn ọmọ láwùjọ wa lónìí ní ẹ bá ti lọlé kéwó dáàfà náà nù kódà bí e parí ìtumọ̀ tọ́lọ́wọ́n bá sì fà fà àti ìtumọ̀ tá nẹ́bí fàáfàá òun lẹni tí ń lo ìmọ̀ ẹ̀ bí wọ́n bá kéwú tó kún kémì tí ń tí ọba tíra wọn pé ńlọrin bó tẹ pé Kùránì àtàrí ìjọba tíra gbogbo tí wọ́n bá ní nínú mà bí wọ́n bá ti lo ìmọ̀ náà ẹni yóò kí ń ṣe àfà lọ́dọ̀ ọlọ́run ẹ̀yin bá máa pè láàfá ẹ̀ńdà máa ra inú ọlọ́ni innama yakhsha Allaha min ibadihi al-ulama al-ulama'u jámù ló jẹ́ àti plural ló jẹ́ fún alimu àwọn àfáà náà pè ní ulama ọlọ́run abẹ́ sọ àwọn náà pè ní àfáà إنما يخشى الله من عباده العلماء ọlọ́run nínú àwọn ìbáàdù rẹ̀ àwọn ẹrúsìn rẹ̀ àwọn ẹrú ọlọ́run ọlọ́run láwọn táàmà rí páyà ọlọ́run ọba lára wọn pé agbọ̀rọ̀ bá ní ọ̀nà làwọn ọba ju pé orí inú kùránì pé ẹ ṣe ọrí inú hadith pé ẹ ṣe báyìí ó sì ṣe ọrí inú kùránì pé ẹ má ṣe nǹkan báyìí ọ̀fílẹ̀ ọ̀sẹ̀ má ọrí inú hadith pé ẹ má ṣe nǹkan báyìí ọ̀fílẹ̀ ọ̀sẹ̀ má ìpè ọlọ́run ọbọ̀ òjúbà náà lọ́mọ kò sí tọ́ fi ń pè lágbájá lágbájá máa bẹ̀rù ọlọ́run torí pé nǹkan tó jẹ́ haramu ó jìnà sí ni nǹkan tó jẹ́ halal onísúnmọ́ Ibe ọlọ́run kọ́ ìbẹ́ ọlọ́run ojú bá náà lọ innama yakhsha Allaha min ibadihi al àwọn táàrán kan pé a gbọ́dọ̀ rí bẹ̀rù ọlọ́run lára wọn nínú àwọn ẹrú ọlọ́run àwọn àfáàní bẹ́ẹ̀ yóò bá ti wá bẹ̀rù ọlọ́run sápẹ́ láàfà bá nípẹ́ láàfà jẹ̀mọ́ à nípẹ́ láàfà ẹ má o àbòsí tá ń ṣe oláyé ti dàrú lónìí àbòsí tá ń ṣe oláyé ti dàrú lónìí ntí èso kọ ọyàn ẹni tí ntí èso epo rẹ̀ ń pè é bẹ́ẹ̀ bá ti kéwú ìgbàdẹ́fẹ́ tó kẹ̀wé ẹ̀ ń pẹ́ lọ́mọ̀wé bẹ́ẹ̀ bá kéwú náà ẹ pẹ́ lọ́mọ kéwú nígbà tí o ti máa lò mọ́ ẹ̀ ẹni tí o bá lo ìmọ̀ tẹ́ bá ń pè láàfà ẹ ti ń ṣe àbòsí láwùjọ o. anabiwa Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó náà fẹ́ ròyìn àfà fún wa. anabi ni al-ulama'u warasatul anbiya àdìsù yìí gbogbo aláfẹ́ máa tán àmọ́ àwọn olóko àfà táà mọ́kọ́ tá pè wọ́n ẹ wá ọkọ̀ mi tó wá yẹ wọ́n a sì júwe àwọn tó bá rí bẹ́ẹ̀ fún yín lónìí àwọn tó bá ti rí báyìí àwọn eléyìí láàfà àwọn tó bá rí báyìí ní tẹ́ máa pè wọ́n lélẹ́yìí wọ́n yé sáàfà gbàtàlẹ̀ ìgbà anábì ń súyà fà fún wa ó ní al-ulama warasatul anbiya àwọn àfà àwọn ni wọ́n jogún àwọn ànábì Ọlọ́run ẹlọ́kẹ́ máa dé jẹ̀mọ́ ànábì ló sọ̀rọ̀ yìí o ànábì ló ní àwọn àáfàá àwọn ni wọ́n jogún àwọn ànábì ọlọ́run ànábì ní agbọ́ o bánábì ò bá tiẹ̀ sọ yẹ kí wọ́n náà ti mà wọ́n bá léèyàn jogún bàbá rẹ̀ ṣebí tí bàbá rẹ̀ bá fi ka ẹ̀ lọ́jogún àwọn àáfàá tí wọ́n jogún ànábì ṣebí ń tá nígbà fi kalẹ̀ wọ́n jogún lára ànábì ànábì ní wọn ò jogún olówó mi tó lómi lówó ajẹ́ pé gbogbo ẹgbẹ́ bí tó máa ń pẹ̀rẹ̀ láàfà fẹ́ fi owó níbi ṣe fà rí níbi jẹ́ ẹ̀fà rẹ̀ kì í sàfà ànábì nítorí wọn ò jogún ọlọ́wọ́ mi ànábì ni wọn ò jogún owó lọ́wọ́ èmi ànábì tò kèé sí owó láàfin máa fà lónìí ìtẹ́yẹ fi máa fà tá ọlọ́ngbà fún lónìí ìfowó ni á ọlọ́ngbà fún lágbájá ó tún lè gbé mọ́tò kan jáde nísìnyí sìnínda ni ìmọ̀tò ti ń jẹ́ wa wíkà wítẹ̀mí ni o àwọn gbogbo wọn tà fún lọ́kọ̀ kan dé ìtẹ̀ká ọlọ́ngbà afáfá yìí ẹ̀rùn ọmọ tó gbé jáde ọlọ́ngbà afáfá yìí ó tún pa ilé ẹ̀ ọlọ́ngbà afáfá yìí subhanallah anabi ní àfá wọn ò jogún owó lọ́wọ́ anabi tó anabi olówó anabi ni tí wọ́n jogún lọ́dọ̀ èmi anabi al-ilmu ìmọ̀ ni wọ́n jogún irúmọ̀ wo ìmọ̀ta ànábì nínú ọjọ́ ogun irúmọ̀ lànábì filẹ̀ tààràtù fi kún àmúráyìn ànábì ní ìmọ̀ méjì náà mo filẹ̀ fún yín. láǹtẹ̀dúnnù báàdì máa tàmásàtò bíhìmà ìmọ̀ méjì mo fi kalẹ̀ yìí bí bá pò láàrin tán ẹ̀ ní sọnù òfò níṣẹ́ pẹ̀lú mẹ́jẹ̀mú ni ó mọ́ta ma sáàtù bí ìmọ̀ bẹ́ẹ̀ bá di ìmọ̀ méjì mú nílẹ̀ fi ní sófò àìdí ìmọ̀ méjì mú lòfó fi bá aláwùjọ yìí nìdàmú fi bá wa jẹ̀mọ́ gbogbo ẹni tó bá ti pẹ̀ láàfà bẹ́ẹ̀ bá ti nímọ̀ méjì lára rẹ̀ ẹ̀rì fojú ànà ló wà. Ànábì sallallahu alaihi wa sallam ó lálàkọ́kọ́ kitaballah nínú ogún tí mo filẹ̀ òun náà ni alukuhani kẹrì ìmọ̀tánà bíbí lẹ́nu wàsùnẹ́bì àti súnnèmí ànẹ́bì ànẹ́bì ní táfà jogun lára àwọn àkọ́kọ́ nu alikini yìí alẹ́lìmù àdìsí wọn parí ti dúpẹ́ alẹ́lùlámẹ́hù wọ́n àtàtìlẹ̀ àbíyá ní yàrá lẹ́jọ́ kó ń di ọkà níbi owó kó mọ̀lẹ́ máa ń sọ léyìí ẹ bá sábà ìbáwọn èèyàn àmọ́ ẹ̀ka àdìsí náà síwájú anábìlẹ̀ alẹ́ ìjogún owó lọ́wọ́ mi ìtẹ́ ìjogún ó ní ìmọ̀ ìmọ̀ tá ní bá sì ń jogún lọ́wọ́ rẹ̀ anábì ò ní máa kùn dí o anábì ò fi kùn dílẹ̀ àti iná pé báwọn ni gbogbo àfa àtàkọ́kẹ́wú tó ké tiẹ̀ kùn dí ní tiẹ̀ èé ti àfa torí anábì sallallahu alaihi wasallam kò fi ìmọ̀ yẹn kalẹ̀ bẹ́ẹ̀ bá ti kú in tó wá fi kalẹ̀ lájogún anábì ní tí mo fi kalẹ̀ tí wọ́n jogún lára mi alẹ́ ilmu ìmọ̀ ni irúmọ̀wó òun la ṣàlàyé fún ọ ni kùránì àti àdìsí náà tó sọ mi kejì bàtì ní àbí anábì sallallahu alaihi wasallam ó ní nǹkan kejì táwọn afá ojogun lára mi ìjogun mọ̀ yìí èyàn lè mọ bí ọba ti bí ẹ̀kẹ́tẹ́ bá ní ìmọ̀ ta sọ yìí tó nímọ̀ kitab tó nímọ̀ tó nímọ̀ àtúnà kèétí ìdí afá o àti lè pẹ̀lú afá pẹ̀lú àwọn eléyìí ha Kùránì kọ́lá àwọn atẹ́f sírù rẹ̀ àwọn eléyìí mọ Buhari ń bẹ lágbárí wọn kòǹkò Ànábì ní nǹkan kejì tí mo fi kalẹ̀ tí wọ́n lára mi wal amal lára tí mo fi kalẹ̀ tán jogún nù wàlímọ́dá wàlẹ̀ amal àti lílo ìmọ̀ ẹni bá jẹ́ àfà ìmọ̀ tó jogún náà ní kìtàbù àti súnà àwọn ọmọ wa rí ìmọ̀ alukuhani àti ìmọ̀ àdìs láàrẹ̀ níbi ìwà rẹ̀ kùránì ni ó jẹ́ ìròyìn ẹ̀ àdìs ni ó jẹ́ ìròyìn ẹ̀ olóòfin ìròyìn ẹ̀ bó bá sọ̀rọ̀ yóò sọ̀rọ̀ yóò sọ tí kùránì ò ní ó sọ bó bá báyàn ṣe pọ̀ bá dìs ntí kúránì bá ní ajẹ ni ó jẹ tó bá jẹ kò ní jẹ ẹ ní rí kanú hadith kẹ mọ́ lára lara ẹ onílọ yìí hadith nu ẹ mọ̀ rí hadith lára rí rẹ̀ àfáànù jẹ̀mọ́ ẹ má o ni lo àfáà máa ń lo ni o. gbogbo ẹni máa ń pẹ́ láàfà tí sókòtò rẹ̀ wájọ́ kó bá kọjá kókó tẹ̀ jẹ́mọ́ ẹ hà sábà ó pàfà lára rẹ̀ kìí sí àfà kìí sí àfà tọ́lọ́ àtàlẹ́mí dúre fún wa ẹni tó bá jẹ́ àfà tẹ́ sókòtò rẹ̀ ó gbọ́dọ̀ kọjá kókó tẹ̀ mọ́lá rẹ̀ ni wà lámàlù sí lílo ìmọ̀ ẹ wá wọ àwọn tán pé àfà lónìí ẹ̀yin náà láti rí wọn àwọn inú ọmọ tako súnà ta ní akéyí o súnà kíní súnà òsìwò èyí ogbọ́ ọmọ ẹgbẹ́ àfá kó máa tún lọ́dọ̀ bàbá àbí kó náà bléèdì kó máa sí abẹ fún rọgbọ̀n rẹ̀ irun gbà fẹ́ dán lẹ́yìn tọ́nà bá bùn rọgbọ̀n kí ló wá fẹ́ lò nù mọ̀ kí ló fẹ́ lò nù mọ̀ èmi ọmọ tá a sọ di kéwú lónìí o ó wá ti di fáàrí ó gbóhùn. àwọn ọmọ mi máa ń rìn sáyẹ́ntà ní ìrọ̀jọ́ tán subhanallah kéwú lélẹ́yìí ó ti tán nánu àbá ní ohun púpọ̀ ànẹ́bí ni tí wọ́n jogún lára mi ànẹ́bí ó ní lílo ìmọ̀ ẹlẹ́kẹta pàtàkùn àti ìbẹ̀rù ọlọ́run àfà máa ń bẹ̀rù ọlọ́run ni. jẹ́mọ́ ẹni tí ń jẹ́ àfà lélẹ́yìn ẹni tó nímọ̀ nípa alukuhan tíṣe olùkuhan rí lára rẹ̀ wọ́n bè lọ́wọ́ ìyàwó Aisha radiyallahu ta'ala anha ana sallallahu alaihi wasallam wọ́n ní wọ Aisha kí ni wà nẹ́bì kí ni wà anẹ́bì lọ́wọ́ Aisha wọ́n ní kulukuhu alukurhan ìwà nẹ́bì òun náà ní kurhan kí ni túnmọ̀ gbogbo ń bá ti bá pé kurani ni a máa débẹ̀ ẹ̀ ní bá nẹ́bì bẹ́ẹ̀ ìtukọ́ nígbà agbọ́rọ̀ agbọrọ ẹnẹ́bí òní jẹ́rú ẹ̀ tó bẹ́ẹ̀ bá jẹ́ afa agbọdọ mọ́ rí tẹ̀lé tọ́lọ́ǹtà nẹ́bí lára rẹ̀ ma àǹfààní fáwọn èèyàn tọ́lọ̀ wọn bàbá lékè ọlá tó ń gbà á mọ̀ràn tó ní ẹwà ìmọ̀ tánàbí ń sọ pé ìmọ̀ ó wà lẹ́ irú wa ká Abari bí àdíìsì tí wọ́n fẹ́ kéwú ìmọ̀ tó sàǹfààní ni ìmọ̀ olóńgbò àǹfààní ìmọ̀ tó yẹ pé ya'rifu bihi al-'abdu rabbahu látara àmọ́ yí ẹrú ọmọ ọlọ́run ọba rẹ̀ yóò dán ọlọ́run ọba mà ọba lẹ́yìn dán ọlọ́run mà òun ni kéèyàn fún ọlọ́run ọba lẹ́tọ̀ọ́ rẹ̀ nítorí bá sì jẹ́ tọ́lọ́run ọba ká má ṣàfitì ẹ̀ sọ́dẹ̀ dá mi. ẹ wo táwọn fi ń jáfa lónìí. gbogbo tó yẹ kó tẹ bá rí nu kùránì kùránì takò táwọn fi ń jáfa. gbogbo tó yẹ kó bá rí nu súnà súnà takò táwọn fi ń jáfa. gbogbo ẹni tí máa ń wọ kálúwà tí máa ń wọ kálúwà kèé sí àfà torí káwọ kálúwà ó tako tí mẹ́nu kùrán àti súnnà ẹ̀rọ náà fi ń jábà lórí tàbí jẹ́ ọlọ́wọ́ bá ó wọ kálúwà ìwọ́n tó wọ́ tí ẹ̀ kò wọ́ inú kànga lòun ti wọ́ tí fún seven days kò kí wákàtí márùn-ún àbí bá àlìjẹ̀nú kírun ní omi nínú kànga fúnjọ́ méje fàáfà láàrínẹ́bí sallallahu alaihi wasallam nínú súnnà orí ànẹ́bí wọ́n sì fa ànẹ́bí tẹ̀tẹ̀ wọn mọ́sálásí Muhammad Habibullah sallallahu alaihi wasallam bára pípẹ́ ìtí gbẹ́gbẹ́ dọ́lọ̀ mọ́nu ànẹ́bí dọ́lọ̀ ọba mà alóore ànẹ́bí anabi ni ẹni ká bákí máa kírun fáwọn èèyàn anabi wá jòkó lé wọn wá fa anabi tẹ̀tẹ́ ẹnìkan kó lọ́wọ́ yẹn ẹnìkan kó lẹ́gbẹ̀ẹ́ kejì wọn wá fa anabi lọ mọ́sálásí jama wọ́n wá ń wọ kálùwà ní kànga fọ́jọ́ méje wọ́n máa ń pè wọ́n láàfà ẹ̀yin náà ń pè láàfà ẹ̀ tí ń sàbò sí o kò kírun jama fọ́jọ́ méje ẹ bá tẹ̀ ló kì irú ẹni báyìí sàfà ṣe bá anabi sallallahu alaihi wasallam lórí Abu Israhil ó dónú oòrùn ń gbáwẹ̀ kò pọ̀ ń oòrùn anábì ní kí ní ń ṣe ọlọ́lọ́run ń gbáwẹ̀ láwọn lọ ń gbà olóhun ti lérí kan fẹ́ gbáwẹ̀ ní dúró inú ọ̀nà ó sì dúró sí anábì ní ẹ̀ má dáa lóhùn múrúhù ẹ bá ń pálásẹ láti ti lọ falẹ̀ yẹ́gìlìs ẹni kọ́ lọ́jọ́ kọ́ falẹ̀ yẹ ẹni kó bọ́ sábẹ́ ọ̀lẹ́yìntì máa sọ́ọ́mọ́hù àmọ́ ẹ̀ tí ń gbà ní kó bá lọ. ìwọ́n náà ọ̀fẹ́ gbáwẹ̀ àwẹ̀ tí ẹni ké ìwò òdó lóòrùn wọ́n ti wọ́n mọ́lé ni èyí tẹ́ ń gbé kálú alẹ́ kan kò bá kò bá wọn bẹ́ẹ̀. gbogbo ẹni máa ń pẹ́ láàfáà tí ń bá ń yẹ sẹ́wò kì í ṣe àfáà ó tako ti mẹ́nu súnà ó tako ọ̀nà tánàbí gbé wá ẹ̀ẹ́n anẹ́sìmáfẹ́ láàfáà fẹ́ tí bá ń yẹ sí ẹ̀wọ̀ kò kí ń ṣe àfáà gbogbo tí wọ́n fi wò ó àwọn tí wọ́n ń wí wọ́n náà ń bẹnu wọn bá gbọ́n wò ó gbogbo tí wọ́n fi wò ó kò bá jómi ìpọ́n náà fi wo tiwa ànẹ́bí òmùkọ́ ni fi wo tiẹ̀ gbogbo tẹ́ bá fi wo sẹ́ àtàbà tí ń tẹ́yẹ́ rìn àtàbà tí ń fi tẹ̀sùbà wo tiẹ̀ gbogbo tí bá ti wo sẹ́ yìí máa yẹ sẹ́ wò irú ẹni bí àlepè láàfà kí ló fà á ó ti tako súnà tá ànábì gbé wa kí ni súnà ànábì ànábì sallallahu alaihi wasallam ó ní mẹ́ni àti àrọ́ọ̀fà ẹni bá lọ bá ẹni tí ń yẹ sẹ́ wò. fasalahu an shay'in ìwọ́n ń béèrè nǹkan lọ́wọ́ rẹ̀ ìwádìí nǹkan lọ́wọ́ rẹ̀ ẹlọ́kàn abẹ́ tíráàbù sọ́nà dáa ẹlọ́kàn ọmọ mi bẹ́ẹ̀ fẹ́ lágbájá síra wọn bára wọn mú anẹ́bí ni ẹni bá lọ dínrò léyìí wò lamutukba Allahu salatu. Aluba ina layla ọlọ́run bá wọn ní gba ẹ̀rún ẹni tó lọ bá rú ẹni bẹẹ, kò ní gba ẹ̀rún forty days lọ́wọ́ rẹ̀ ó tako sunna nabi sallallahu alayhi wa sallam ìyẹn ló fa àfáwa alhassan basori rahimahullah wọ́n ní al'ilmu ilman wọ́n ní ẹ̀rí ma méjì ló wà wọ́n ní ma alákọ̀ọ́kọ́ fa ilmu ala فذاك حجة الله على ابن آدم ìmọ̀ àkọ́kọ́ òun ni mẹ́rí ahán ó lè sọ́lọ́bá wá ó sì lè fáyà ó sì mọ́ hadithu yóò mọ̀ ká yóò mọ̀ ká yóò mọ̀ ká ìmẹ́rí ahán lásán nù àfáàní eléyìí ẹ̀rí ni ó jẹ́ fẹ́ntàn lọ́dọ̀ ọlọ́run bàbá jíjá kìáma yóò jẹ́ ẹ̀rí lélẹ́rí ni pé ṣẹ̀bọ́ ọlọ́nímọ̀ ó sì lóyún mọ́ rẹ̀ ọkàn afẹnu kéwú lásán àìlá rẹ eléyìí wọn kì í ṣe ìmọ̀ tó yẹ ká máa wá wọ́n ní mẹ́lẹ́ kejì òun náà ní wà ilmọ̀ fìlkọ́lì òun ní ìmọ̀ tí ń bẹ nínú ọkàn fàdẹ́ẹ̀lìkà ilmù náà ìmọ̀ tí ń bẹ nínú ọkàn yìí òun ní ìmọ̀ tó sáǹfààní ìmọ̀ wọn ló sáǹfààní òun ní ìmọ̀ tó já sí pé inú ọkàn ló ó ti wá káàkiri gbogbo eríkèríkè ara anya ntọ ọba ní awò ní owó ìtọ́ ní kò ní wò ó ọba jẹ kò ní jẹ ìtọ́ ní ní ó sọ kò ní sọ eléyìí ni ìmọ̀ jẹ̀mọ́ ìmọ̀ tó sàǹfààní eléyìí ẹni tá a lè pè láàfáà òun lẹni tó tó ké ẹ tó pè láàfà nìyẹn amẹ́ni tí òun tó ké àlẹ́ pè láàfà kí ni ìyàtọ̀ ti ń bẹ láàrin wọn àti wọ́ bẹ́ẹ̀ ìyá díẹ̀ yóò tún wá búrọ̀ lọ́wọ́ ọba olùwà ni àtàmúrú náà nẹ́sà bìlìbìrì gbàtí ń bá àwọn afẹ́ àsọ́kẹ́ wúrí tí wọ́n lò mọ́ wọn àtàmúrú náà nẹ́sà bìlìbìrì ṣẹ́bẹ́ ilẹ̀ ń wí jáde lẹ́nu pé tọ́mọ bá sọ́run ẹ̀yin lè wí fáwọn èèyàn ìtànàbí sọ́bí hadithi rẹ̀ wàtànsáwùnà àǹfúsàkùn àwọn kan tẹ́ ń ṣe wá sí fún wa yìí tẹ́ ń ká fún wa yìí wàtànsáwùnà àǹfúsàkùn èyí sì gbàgbé ara yìí ẹ̀yin ò sì lò wa sẹ́rí sì pé báyìí ẹ̀yin lẹ́ni káwọn ọmọ ṣe báyìí wọ́n wà lè jẹ́nà ẹ̀yin òsì ṣe ẹ̀yin ọ̀fẹ́ wọ́n ni afẹ́lẹ́ta kìlú sẹ́rí pé báyìí ẹ̀yin lẹ́ni táwọn bá ṣe nǹkan wáyé kájáde bí hadithu bí wọ́n bá ṣe nǹkan yóò wọ́n náà ẹ̀yin ti ṣe nǹkan yẹn afẹ́lẹ́ta kìlú sẹ́rí pé báyìí ó jọ pé rí òpé ẹ̀yin lẹ́ sọ pé yẹn kọjá bẹ́ẹ̀ yóò kó ẹ̀yin náà lẹ́tẹ̀ bá ṣe káwá yóò dọ́mọ àlìjẹ́ náà ẹ̀yin ò sì ṣe é ẹ̀yin náà bá ṣe bá ṣe lé yóò dọ́mọ náà ẹ̀yin sì wọ́n ń ṣe é afẹ́láta àkìlú sọpọlọ wípé báyìí ẹ̀yin náà rí pé ọpọlọ tí ò pé níbẹ̀ eléyìí ni ọlọ́run bá fi bú gbogbo ẹ̀fá ní ìmọ̀ tí ò lo ìmọ̀ rẹ̀ أتأمرون الناس بالبر وتنسون أنفسكم وأنتم تتلون الكتاب أفلا تعقلون nítorí léyìí ẹ̀yin tẹ́ ní mà ẹlò tẹ́ mà eléyìí ní fi ní sọ yín di ẹni ọlá ẹni yìí ẹni àpẹẹrẹ ọlọ́wọ́n ọba àbí ọlọ́wọ́n ọba ìmọ̀ tí ó ṣe aláǹfààní mọ́tò àfẹ́ni kọ̀ọ̀kan ọlọ́run sallallahu ala nabiyina muhammadin wa ala wa sahbihi wa sallam. الحمد لله والصلاة والسلام على رسول الله أداك فالعبا عليكم في الله قولي أجنجة الله وبا نبوى محمد صلى الله عليه وسلم ìtí àmbàrà sọ العمل بالعلم lẹ́yìn bá ní mà èyàn máa ń lo ìmọ̀ ní o ìmọ̀ ẹ̀sìn tayọ tá a fi ń ṣe fáàrí lẹ́yìn bá ti mọ̀ wàhálà dénú ọlọ́ni yá yọ alladina amanu gbogbo ẹ̀ tẹ́ ní mímọ̀ gbogbo ẹ̀ tẹ́ ní mímọ̀ ni lima taqulun ma la taf'alun. yá yọ alladina amanu ẹ̀yin tẹ́ jẹ́ mọ̀mí ni. لما تقولون ما لا تفعلون ìtẹ́yìn ò لسي ṣe ẹ̀sìn يوسي sọ káwọn yóò ṣe tẹ pé ó burú pọ̀ fún àfa wọ́n lọ fi ẹ máa báyìí ó sì gbàgbára rẹ̀ lima taqulun ما لا تفعلون كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون أئما بيولون بانكم tí mo bẹ́ẹ̀ bá ń wá bínú ọlọ́run bá tí ò rí. an taqulu ma la taf'alu. kẹ́ ẹ máa ṣe ntẹ́ nílé sọ ntẹ́ ń ṣe ntẹ́ nílé ṣe kẹ́ ẹ máa sọ fáwọn yẹn kí wọ́n ṣe ìmọ̀ bí ọlọ́run bá nù púpọ̀. kéwu tayọ téèyàn fi ṣe fáàrí jàmá. gbogbo ẹni téèyàn bá sọnù pátá tó bá dijú àlè kìyàmà gbogbo ìyá wọn pápátá ọ̀jẹ̀ kéwu nínú tọ́ba fi lè sọ àwọn èèyàn lọ́la yìí ọ̀daràn òun ló fi jẹ́ pé ìmọ̀ tọ́ba fẹ́ wá wobi tó ti mọ́ wá wobi tó ti mú ìmọ̀ rẹ̀ yìí ìmọ̀ tó wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam wàláhi láàzí inú tí ó takò lákàyọ mẹ́dé ènìyàn lákàyè tó bá dúore ká ní tẹ̀lé lánàá mi mọ́ tó bá ti takò lánàá tànábì sallallahu alaihi wasallam bẹ́ẹ̀ bá ńlá káyì ó tó fún nínú irúmọ̀ báyìí níwà tó bá di gọ́ọ̀lì kìámà bọ́bá bá wá challenge yẹn kí ló dé tọ́ tẹ̀lé àwọn báyìí ọ̀ tẹ̀lé àwọn ṣéwù yìí ìwọ náà lọ ń sọ fún wa pé ẹ̀tí ọlọ́ha wà ẹ̀tí rọ̀súùl ìwọ náà lọ sọ pé ẹ̀tẹ̀lé tọ́lọ́ ẹ̀tẹ̀lé tà nẹ́bì òun ni mo wá rí pé táwọn eléyìí ṣe àwọn ṣéwù yìí àwọn mùkádàmù yìí àwọn àfà ó tako ń tà nẹ́bì ni a ṣe níbi tẹ̀lé wọn ẹ̀rí lọ́wọ́ rẹ̀. anabi sallallahu alayhi wa sallam ọ̀nà àmà tẹ̀lé lọ́wọ́ ni ká tẹ̀lé tuntun lẹ́yìn ẹni tó bá ní ìmọ̀ kó lo ìmọ̀ rẹ̀ ó ti burú jáì kí ẹ má lo ìmọ̀ ẹ wà àwùjọ wa ti dàrú àìlòmọ́ ni bí àwọn èèyàn ṣe ń produce ọmọlé kéwú lọ́dọọdún láwùjọ wa yìí ó yẹ káwùjọ yìí ti mọ́ ẹ wo lé kéwú ti ń bẹ ni ilé kéwú kọ̀ọ̀kan láwọn ọmọ tí wọ́n ń parí jáde ń bẹ omi mẹ́wàá lọ́dọọdún bẹ́ẹ̀ ẹ wá já múlé kéwú mẹ́wàá at least kán mọ produce ọmọ mẹ́wàá mẹ́wàá lọ́dọọdún tán parí sanáwì lọ́dọ̀ wọn mẹ́wàá mẹ́wàá nà mẹ́wàá ọgọ́rùn àfa náà ń pòdúsì lọ́dọọdún fún wa ọgọ́rùn àfa. àìmí àwọn tó parí kéwú tó parí sánàbì tó ń bẹ ládùúgbò yìí wọ́n ti wọ́n tí wọ́n ń ṣe ṣebí nǹkan mi náà ń jó ẹ sì ń wọ̀ wọ́n wọ́n bẹ̀rẹ̀ láti gbé àmàjò kọ̀ọ̀kan bẹ́ẹ̀ bá sì kéwú látòkè délẹ̀ wọ́n mẹ́rin àbí kò sínú tíra tíra wo tíra tánà ìjọgbọ́n ọ̀dọ̀ náà ọba tánàbí bá jogọ́dọ̀ àníbi sọ̀rọ̀ ọ̀sán náà kò tí bẹ́ẹ̀ ẹ̀ lé nínú kùrán lẹ́lẹ́ ẹ̀ lé kọ́sẹ̀ bá nínú hadithu ẹ̀ lé ní sálábù kan tó dẹ̀ wò kí n tẹ́yẹ̀ fi jẹ́ àfà oníkọ́wá ní sàásùn lé káfà ní sàásùn àfà láti pọ̀ nta ń jẹ káfà ní sàásùn lé wọ́n mẹ́rin àbí wọ́n burú jáì tára fi jọjọ mọ́. àwọn tí wọ́n parí sánáwì iṣẹ́ tí wọ́n ń ṣe nu òun ló fi jẹ́ pé àwọn lékè ń pòdùsì àfà ó wá dẹ́gbà kókó sáfà láwùjọ yìí dẹ́pẹ́ ibi tí kálukú yà lélẹ́yìí wọ́n ti ní sàásùn lé èmi dúpẹ́ lọ́lọ́lọ́ èmi dúpẹ́ o alhamdulilayi èmi ò jẹ́ rí èèyàn eré mùsùlùmí jẹ́ wẹ́rẹ́ ní ọ́ ìkẹ́ǹkẹ́ náà ní eré mùsù ẹnu rẹ̀ tí gbòòrò ní èló ní ọmọ wa eré mùsù fáfẹ́ fáfọ́nrẹ́ fáfọ́nrẹ́ bá máa rí aláwọn ọmọ tí ó máa ń kó wá wùhùhù tó ti kọ́kọ́ tó bá hẹ̀mù eré èèyàn ni tẹ́wù ṣètọ́nù lélẹ́ ìjọba tẹ́wù ṣètọ́nù ni mo láǹfààní àti bá kan pàdé ní rẹ́sọ́ránsì kan ni ó wá jẹun tán máa ń gba kọ́ọ̀lù àfáà ni wàláì wọ́n ń ká mi lá pé kó ah, sì jẹ́ pé mi nìkan kí n gbọ́ yìí lónìí àwọn tán pẹ̀lú ilé àbá kẹ́sì máa gbọ́ tẹ́sán lónìí wọ́n ń pẹ̀lẹ́ fóònù sàrán Ah, asàfúnlẹ̀ kò sáwọn ẹpẹlẹ́ o ààrin pàdé lánàá wọ́n ń sọ bí ma sọ̀rọ̀ àtẹwà àtẹwà ẹ eh, mo nìkan nílò ní àfà wàláì àwọn àfà yìí ní ẹgbẹ́ níjọ́ kan àjòkóńbì kan ọlọ́pàá kan wá dé àwọn ọlọ́pàá gidi o àwọn sọmọ náà ni o ọlọ́pàá wa alóhun béèrè ẹnìkan wọ́n á bí àwọn yìí wọ́n náà láfà ológun láfà wọn àwọn ọlọ́pàá yìí ọlọ́pàá ologun ni bóyá bọ̀ wà mẹ́tìrì ló wọ́n ààrẹ ọ̀pọ̀lọpọ̀ afọ afẹ́ yìí ń bára wọn ṣe o òní tí wọ́n tó ní kò sí kẹkànnú kéwú kò sí látòkè délé ẹbẹ̀ tẹ́ ma wá bá pé ẹmú eré olóńgbò ẹmú eré asírí ẹmú eléyìí ẹbí báyìí lára bí kò àti eléyìí ní pépè sí ibi tí ti tí á ń lè ẹmọ èèyàn àwọn ọmọ lónìí á ti ń wí jáde lójú agbó bàbá ti kéwú ni lónìí jama ó wá rí pé gbogbo ọmọ kéwú wá ń lé mọ́tò bàbà bàbà káàkiri kí ló dé ayé yìí subhanallah àmọ́ lọ́mọ o wa ri pe gbogbo omo kewu wa n le ba ba baba kaakiri ki lo de aye yi subhanallah amo ma o ni pari anabi olon do di ọ́ anabi sallallahu alaihi wasallam qul la tazul qadam abdi yawm al-qiyamah hatta tus'ala an arba' ànábì ní ọ̀tí ní kún wájú ọlọ́run ọba tí wọ́n fi béèrè ìbéèrè mẹ́rin lọ́wọ́ rẹ̀ kọ́ tó free àbí kọ́ pàtì mẹ́rin yìí bọ́ọ̀ bá pàtì mẹ́rin ọ̀ free ọ̀ bá rẹ̀ bí tí ò dáa àni ọmọrìhì fíìmù àpùnà wọ́n béèrè ẹnì kọ̀ọ̀kan nípa tẹ̀mí ayé rẹ̀ bọ́wọ́ ti lò ó tẹ́lọ ṣe lò tẹ̀mí ayé rẹ̀ wọ́n náà máa sí rẹ̀ máa rí ọjọ́ náà bá àwọn olèmọ́lẹ̀ lọ bọ́ọ̀lù lẹ́bí Sunday àgbákò ilé bọ́ọ̀lù ìfọ́ tí lẹ́yìn náà máa fọ́nà lẹ́sà tí a mà fi máa fún náà kí ẹ dàgbàlagbà kó tún lọ lé bọ́ọ̀lù tinú funfun lérí àgbàlagbà lé bọ́ọ̀lù subhanallah lásìkò tẹ́ kọ́ máa tú bá wà ní ilmihi ma fa'ala fi wọ́n bèèrè pàmàtọ́ ní kó lọ sí lò ìmọ̀ tí ẹ̀wọ́ fi ń jóògùn ni ìmọ̀ tí ẹ jálàbí <laughs> jálàbí ẹ̀ẹ́ jálàbí àfà ojú ọ̀rọ̀ wọn ẹlọ́kàn wọn pè àwọn ilé ẹ̀fà máa ẹ máa pè wọn ní jálàbí ó ti dàbẹ̀ ní jálàbí àbọ̀ ológun ẹ mọ́ kẹ́lá fún ológun kò sáfún ológun ológun áó ẹnjẹ́lá bí a máa fà ẹni tó bá lo ìmọ̀ tẹ́ẹ̀rí sínú láàrẹ̀ òun láti láàfà wà á ní máàlìhì min hayna kásábà wà fi máa ń fakọ̀ owó ni wọ́n béèrè kó bọ́lọ́ ti rí kó lọ́ ti ná wà á ń ṣàbábìhì fi máa afná wọ́n béèrè nípa ọ̀dọ́ rẹ̀ kó lọ́ sí lọ́dọ́ tọ́ lọ́dọ́ tiẹ̀ jàgídíjà gan lọ́wọ́ pọ̀dọ̀ se, ṣe àwọn béèrè bẹ́ẹ̀rin yìí kálukú mọ̀ retí ẹ̀lárí kìámà wọ́tọ̀ níma wọ́n béèrè kí lọ́ọ̀fì mọ̀rẹ́ ṣe ẹ̀yin náà ti mà láàrin àtọ̀lọ́n àtọ̀kanyín ẹ mọ̀ pé ń tẹ́ǹ ṣe kò sí sínú kìtàbù àti súnà wàláì làádé ẹ̀ lé èyí kéwù kan o gbàtà náà fi ń lọlé kéwà ní lọ́wọ́ o àṣírí máa ń pè ẹni wé fún báyìí ni àbí àkáǹtì yóò ti yí ọ tẹ̀lá àkáǹtì márùn káka jọ́nsẹ̀ ní pọ́lì ni ó wàláì tẹ́ bá rí gbogbo tí bẹ́ẹ̀ nù wéyìí mo fọlọ́n búra kò ṣe sọ lójú agbo kò ṣe gbọ́n létí tẹ́ tán kọ́ lé kéwìlẹ́ lẹ́yìn jọ̀mọ́ lẹ́yìn tí o sínú jádúwálù kò sínú táǹtẹ́bù àwọn afọ́ máa fi sẹ́yìn láǹfààní ìtẹ̀ ẹ̀mẹ̀ sáǹpù tí mo lè fún yín tó dùn gbọ́n létí tó jáde lẹ́nu mi bilayi azi ẹnìkan fún aná kàlí kanjọ kan kò síjọ́ tí nìkan tí nìkan kàlí tí nìfẹ́ máa sunkún ó burú jáì wallahi azi ìmúra òjò ta pàdé ta ti pàdé ara wa yìí nǹkan rí mọ̀síkà tó lé ní jama ẹ̀kọ́ fún aláwọn sùkọ́ báyìí àwọn tó sùkọ́ yọ̀ hàn kìí sí hàn kìí sí àyà Kùránì wallahi azi ẹ̀kan àjábá ìwáyà á lórí kà àmọ́ ẹ̀ máa headline rẹ̀ wọ́n ní nǹkan kàlí yìí ó ń la níbi sallallahu alaihi wasallam ló fún Ali nígbà tí Abakri wo Fatima tí Uthman wo Fatima tí Umar náà wo Fatima wọ́n fẹ́ fẹ́ àníbi wa ni ah ìyìn fẹ́ káwọn eléyìí fẹ́ Ali kò fẹ́ ìwọ Ali ganankali yìí kí ẹ máa ṣàfihàn tí kò bá sọ̀rọ̀ àníbi sallallahu alaihi wasallam wàlláhi àti kúfùrù alẹ́ kúfùrù mo fáìn ẹ̀dùn tó a ti máa sọ ọmọkẹ́lẹ́ máa pé tí ń bẹ lọ́wọ́ àwọn aláburú kó ṣe pọ̀tọ́ àwọn tẹ́sílẹ̀ àfáà yìí fọlọ́n búra kéwù wọn kọ́ ẹ̀mí kéwù lè mọ̀tún ẹ̀ láíláí. ọ̀fun ẹ̀yìn náà ọ̀ fi ọ̀fun àwọn kéwù yọ̀ ọ̀fun pamọ́ ọ̀wà adìẹ funfun ẹ̀lẹ́ funfun ọmọ kọ́ gbogbo ìtẹ́lẹ̀ rẹ̀ àwọn arun tó wà láàrẹ̀ láàrẹ̀ ọ̀pùn bẹ́ẹ̀ irun abẹ́ irun abíyá irun gbogbo ẹ̀ ọkùn kan kò sí èyí tó burú bẹ́ẹ̀ lè jọmọ́ ìgbé àkọ́yà ń dají ọwọ́ àjòpọ̀ olóhùn àfi ṣe àǹtú yìí ọmọ àfi fún mu ọmọ fún obìnrin mu rasul kí yẹn fi àti yẹn sàfi fi nǹkan báyìí sọ́dọ̀ àdìmí sallallahu alaihi wasallam والله làbí kò fọlọ́n والله wàláì làbí. tó tẹ́ bá ti rẹ́ni tí ń jógun ẹ̀ mọ́ fura sí wọn ẹ mọ́ ilé ọmọ kékun lábẹ́ orúkú níka àkàtà wọn wàláì làbí ẹ kàn wọ́n máa tì ẹ wọ́n máa tì gbogbo ìrẹ́ náà ń gbọ́ mẹ́jà tẹ́lẹ̀ wá jẹ́ ẹ bá fẹ́ sábò sí òfin ẹ̀ tó bá wọn jẹ́ ni ẹ mọ́ ti lọ́ọ́ lu bí ọba kéwú tí ó lọ súnà wọ́n lára irú tí kéré jẹ́ wọn irú wọn náà wọ́n ń takò súnà torí súnà ń di wọn lọ́wọ́ nítorí léyìí bẹ́ẹ̀ bá fẹ́ fọmọ sílé kéwu ẹ ti mọ irú kéwu tí ó kéé ẹkùn mi náà jẹ́ àfa wúlò àfa tí ó jọ ah àfa tó lọ mọ́tò bẹ̀m̀bẹ̀m̀bẹ̀ sọ́ra rẹ ọ̀lẹ́dà àbí kọ́ èpè sàárè rẹ <laughs> egun rẹ ní wàá lójú máa lò ìbọn mẹ́rin kan jó lọ́dọ̀ jẹ́ bẹ́ẹ̀ gbọ́ ni àwọn ọlọ́pàá náà mú làánà ti gbọ́ àfa kábà lọ wó kú kí ni gíní wọ́n ṣe láìsẹ̀ lẹ́fẹ́ kí lọ́fà fẹ́ kúse sẹ́tìlánù subhanallah sẹ́kẹ́wù náà lẹ́lẹ́ jẹ́mà gbogbo kéwù jẹ́ bá ti kéde báyìí kéwù ṣètọ́ ní jẹ́mà ẹ bẹ̀rẹ̀ ọlọ́ ẹ ló ń tẹ́kẹ́ ẹ ló ti mẹ́nu kùn hàn ní ìlú ìmà qala Allah qala Rasul tẹ́wù iye ẹjọ́ ẹ mọ́jú tàwọn eléyìí ọlọ́run sọ anábì sọ abákiri sọ umaru sọ kéwù lélẹ́yìí jẹ́ mọ́ tẹ́ ẹ bá tí wọ́n ń bá kéwù dé pé ẹ máa jáwé eléyìí ẹ máa mú eléyìí ẹ mú eléyìí kéwù kéléyìí jẹ́ mọ́ o ìlànà mi ló kún o gbogbo àwọn àti jọba yìí wọn kì í ṣe àfà innama yakhsha Allaha min ibadihi al-ulama Allahumma inna nas'aluka ilman nafi'a Allahumma